The sun comes up, it's ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ọ̀pẹ́ ìyìn ọlá ìbà ni a fi fún ọba gbogbo agbára àti ipá. Àìkúrú, àìsà, àìdìbàjẹ́ Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára. Ọba kan lánàá, lónìí, ọba títí ayé àìnípẹ̀kun, Ọlọ́run tó lè pa tó lè sọ dé ayé. Ọlọ́run Abraham, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacob, Ọlọ́run àwọn wòlíì. Ọlọ́run Olúwa ṣèyí Olúwafẹ́mi ogun ọ̀rúnyìnká ẹni tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn tó tún jẹ́ ká rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Jésù ẹ kú òwúrọ̀. Èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti ilé-iṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún ọjọ́ àbámẹ́ta ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún 2022. Àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ni Jésù Kristi apá kejì. Jésù Kristi apá kejì. Ẹsẹ̀ Bíbélì tí a ó fi dá wa lẹ́kọ̀ọ́ lámú láti inú ìwé Lúùkù orí ìkeje láti ẹsẹ̀ kọkànlá sí ẹsẹ̀ kẹẹ̀dógún. Lúùkù orí keje ẹsẹ̀ kọkànlá sí kẹẹ̀dógún. Ó ti ṣẹlẹ̀ ijọ́ kejì. Ó lọ sí ìlú kan tí à ń pè ní Náínì. Àwọn púpọ̀ nínú àwọn ọmọ rẹ̀ sì ń bá a lọ àti ọ̀pọ̀ ìjọ ènìyàn. Bí ó sì ti súnmọ́ ẹnubodè ìlú náà sì kíyèsi i, wọ́n ń gbé òkú kan jáde, ọmọ kan ṣoṣo náà ti ìyá rẹ̀, ó sì jẹ́ opó. Ọ̀pọ̀ ìjọ ènìyàn ìlú náà sì wà pẹ̀lú rẹ̀. Nígbà tí Olúwa sì rí i, àánú rẹ̀ ṣe é, ó sì wí fún un pé, “Má sọkún mọ́.” Ó sì wá ó sì fi ọwọ́ tọ́ àga pósí náà. Àwọn tí ń sì ń rù ú dúró jẹ́ ó sì wí pé, "Ọ̀dọ́mọkùnrin mo wí fún ọ, dìde!" Ẹni tí ó kú náà sì dìde, jókòó. Ó bẹ̀rẹ̀ sí ohùn ifọ̀, ó sì fà á lé ìyá rẹ̀ lọ́wọ́ kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Olùfẹ́ Bíbélì ṣe àkọsílẹ̀ ìtàn arákùnrin tí ó ti ń ṣàìsàn fún ọdún méjìdínlógójì nínú ìwé Jòhánù orí karùn-ún ẹsẹ̀ èkejì sí ìkẹsàn-án. Ẹni tí Jésù mú láradá tí ó sì yí ayé rẹ̀ àti ìpele tí ó wà láyé tí ó yí padà. Ọkùnrin ti máa ń sùn láàárín àwọn tí wọ́n ń ṣàìsàn tẹ́lẹ̀, ṣùgbọ́n ní kété tí ó pàdé Jésù, a rí pé kò ní ìdí láti máa ṣe bẹ́ẹ̀ mọ́ torí pé ó ti gbéra lọ sí ìpele èyí tí ó kàn. Nítorí pé Jésù ti fi òpin sí ìdè tí ó wà nínú ayé rẹ̀. Jẹ́ mo gbàdúrà pé ìwọ náà, Jésù yóò gbé ọ lọ sí ìpele tí ó kàn l'òwúrọ̀ yìí olùfẹ́ ní orúkọ Jésù. A tún rí ọkùnrin kan tí ẹ̀mí èṣù ẹgbẹ̀rún mẹ́fà ń gbé inú rẹ̀. Ẹni tí ó bá Jésù Olúwa ẹni tí ó mú ìfaradà bá ayé ẹni pàdé tí ìgbé ayé rẹ̀ kò sì rí bákan náà mọ́. Olùfẹ́, ọ̀rọ̀ Ọlọ́run tí ò ń gbọ́ ní ilé ìjọsìn, ó ti tó láti lé iyèméjì, ìbínú, àrankàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lé wọn jáde kúrò nínú ayé rẹ. Ṣùgbọ́n gbogbo wọn yìí tí a kà sílẹ̀ wọ̀nyí kò tíì tó ẹgbẹ̀rún mẹ́fà ẹ̀mí tí ó wà nínú arákùnrin tí Jésù bá pàdé yìí síbẹ̀. Ìgbé ayé rẹ̀ kò rí bákan náà mọ́ ní kété tí ó bá Jésù pàdé. Ohun kan tí èmi mọ̀ nípa Jésù Kristi ni pé ó fẹ́ràn òmìnira. Ó ń fúnni ní ìmúpadàbọ̀sípò pípé àti òmìnira pátápátá kúrò lọ́wọ́ àìsàn, kúrò lọ́wọ́ òṣì àti àìní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ìwé tí a kà fún wa tán ni fún obìnrin opó náìní nì bí a ti kọ sílẹ̀ nínú ìwé Lúùkù orí ìkeje ẹsẹ̀ kọkànlá sí ìkẹẹ̀dógún. Ní ọjọ́ náà tí ó pàdé Jésù, a rí pé ìbànújẹ́ rẹ̀ ó di ẹ̀rín, ayọ̀ rẹ̀ sì di kíkún. Ǹjẹ́ lónìí, ìbànújẹ́ tìrẹ náà yóò di ayọ̀, omijé ojú rẹ nì yóò sì di ẹ̀rín ní orúkọ Jésù. Olùfẹ́, ǹjẹ́ ní ìwọ̀n àkókò tí ó kù bí o ti ń gbọ́ ọ̀rọ̀ ìyànjú yìí, Bí o bá ṣe ń gbọ́ orúkọ Jésù, ìwọ ṣá pariwo sókè wípé ìtọ́sọ́nà titun. Kí ni mo wí? Bí o bá ti ń gbọ́ orúkọ Jésù, pariwo sókè wípé ìtọ́sọ́nà titun. Bí o bá sì ti fẹ́ kí ayọ̀ rẹ kí ó kún sí, olùfẹ́ bẹ́ẹ̀ ni kí o pariwo pé ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀. Ní inú ìwé Mark orí karùn-ún, ẹsẹ̀ karùndínlógójì sí ìkẹta ó lé ní ogójì. A ní ìṣirò bí Jésù ṣe lọ sí ilé Jáírù olórí sínágọ́gù. Bíbélì sọ fún wa pé bí ó sì ti ń sọ̀rọ̀ lé ẹnu àwọn kan ti ilé olórí sínágọ́gù wá tí ó wí ọmọbìnrin rẹ kú èéṣe tí ìwọ fi ń yọ olùkọ́ni lẹ́nu. Lójú kan náà bí Jésù ti gbọ́ ọ̀rọ̀ náà tí ó sọ ó sì wí fún olórí sínágọ́gù náà pé má bẹ̀rù, ṣáá gbàgbọ́ nìkan. Kò sì jẹ́ kí ẹnikẹ́ni tọ òun lẹ́yìn bí kò ṣe Pétérù àti Jakọbu àti Johanu arákùnrin Jakọbu. Ó sì wá sí ilé olórí sínágọ́gù, ó sì rí ariwo àti àwọn tí ń sọkún tí wọ́n ń pohùn réré-ẹkún gidigidi. Nígbà tí ó wọlé, ó wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń pariwo tí ẹ̀ ń sọkún? Ọmọ náà kò kú, ṣùgbọ́n sísùn ni ó ń sùn wọ́n sì fi rẹ́rìn ẹlẹ́yà. Ṣùgbọ́n nígbà tí ó ti gbogbo wọn, nígbà tí ó sì ti gbogbo wọn jáde, ó mú bàbá àti ìyá ọmọ náà àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀, ó sì wọ ibi tí ọmọ náà gbé dùbúlẹ̀ sí, ó sì mú ọmọ náà lé ọwọ́, ó wí fún un pé, "Tàlítà kùmì," ìtumọ̀ èyí tí ṣe, "Ọmọbìnrin, mo wí fún ọ, dìde." Lọ́gán ọmọbìnrin náà sì dìde, ó sì rìn nítorí ọmọ ọdún méjìlá ni. Ẹ̀rù sì bà wọ́n, ẹ̀rù sì yà wọ́n gidigidi. Ó sì pàṣẹ fún wọn gidigidi pé kí ẹnikẹ́ni kí ó má ṣe mọ èyí. Ó sì wí pé kí wọ́n kí ó fún ọmọ náà ní oúnjẹ. Olùfẹ́ àwọn ènìyàn sọ pé ó ti pẹ́ jù fún Jairu àti pé ọmọbìnrin rẹ̀ ti kú. Olùfẹ́ N ò mọ̀ bóyá àwọn kan ti sọ fún ìwọ náà rí tàbí wọ́n ń sọ fún ọ báyìí pé ó ti pẹ́ jù fún ọ. Ǹjẹ́ Jésù ha ṣe é rí bí? Bí bẹ́ẹ̀ bá ni pé Jésù ó ti ṣe é rí tí ó yí ohun tí a ní kò ṣe yípadà padà. Mọ̀ wípé ó tún lè ṣe lẹ́ẹ̀kan si. A rí wípé ó ṣe é fún Lásárù ẹni tí ó tilẹ̀ ti kú ná. Ó sì mú kí ó ti pẹ́ jù nínú ipò ayé Lásárù ó mú kí ó wá di àkókò tí ó tó. Ní báyìí, pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìgbàgbọ́ nínú Ọlọ́run, mo fẹ́ kí ìwọ náà kí o pariwo pé, Jésù, àkókò mi ti dé o. Tún pariwo lẹ́ẹ̀kan sí, Jésù, àkókò mi ti dé o. Olùfẹ́, mo fẹ́ kí o mọ̀ pé ìbẹ̀rẹ̀ ìyípadà rẹ bí o bá ṣe pàdé Kristi yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ìhùwàsí rẹ tí ó máa yí padà. Yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀nà ìgbàrónú rẹ, ọ̀nà ìwòye rẹ, bí o ṣe ń sọ̀rọ̀ àti ìmúra rẹ. Olùfẹ́ o gbọ́dọ̀ pàrọ̀ àwọn ọ̀rẹ́ rẹ wọ́n nì. Pàrọ̀ wọn pẹ̀lú tipá láì yọ ẹnikẹ́ni wọn sílẹ̀. Kí o sì yí àwọn èrò rẹ wọ́n nì padà. Mú kí ẹ̀mí àwíjàre wọn nì kí ó lọ kúrò nínú ayé rẹ àti ẹ̀mí àìnígbẹ́kẹ̀lé àti ẹ̀mí ìlépa ohun asán àti àwọn ọ̀nà ìgbé ayé rẹ èyí tí ó lè máa mú ọ bọ́ sí inú ìyọnu wọn nì mú wọn kúrò nínú ayé rẹ. Mo sì gbàgbọ́ pé bí o ti ń ṣe eléyìí, Jésù Kristi ọmọ Ọlọ́run yóò dáṣẹ́ wọnú ayé rẹ, yóò sì yí ohun tí kò ṣeé ṣe pọ̀ wọ́n nì yóò yí wọn padà, yóò sọ di ojúṣe ṣe, yóò sì mú kí ayọ̀ rẹ kí ó di kíkún ní orúkọ Jésù. Gba àdúrà yìí olùfẹ́. Àdúrà àkọ́kọ́, bàbá mi àti Ọlọ́run mi, èmi ń fẹ́ òmìnira pátápátá kúrò lọ́wọ́ àìsàn, kúrò lọ́wọ́ òṣì àti àìní. Ẹ jọ̀wọ́ ẹ fún mi ní òmìnira àti ẹ̀kúnrẹ́rẹ́ ìmúpadàbọ̀sípò ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì, Olúwa o. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí n ní ìbápàdé pẹ̀lú yín lónìí, kí ẹ jẹ́ kí ìgbé ayé mi kí ó padà sí rere ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta. Olúwa o, ẹ jọ̀wọ́ àti omijé mi padà kí ẹ sọ́ di ẹ̀rín, kí mi kí ó di kíkún ní orúkọ Jésù. Ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ Ǹjẹ́ mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ pé Ọlọ́run yóò fún ọ ní oore ọ̀fẹ́ láti borí ẹ̀mí àwíjàre? Yóò yí èrò òdì tí ó wà lọ́kàn rẹ wọ́n ní padà. Yóò mú àìní ìgbẹ́kẹ̀lé, ohun asán, ìgbéraga wọn nì yóò mú kúrò nínú ayé rẹ. Yóò sì wá yí ìgbé ayé rẹ padà lọ́nà èyí tí ó tọ́ sí ògo orúkọ rẹ̀ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa, olùṣọ́ àgùntàn Ṣèyí Ogun ọ̀run Yínká. Bí ọ̀rọ̀ ìyànjú yìí bá ṣe ọ́ ní àǹfààní olùfẹ́ tí o sì di alábùkún fún nípa rẹ̀, tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ láti máa bá wa jọ́sìn nílé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí. Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries, èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Jinadu Close by Jimoh Odutola Street, Ọ̀fẹ́rìpọ̀ Roseolere. A máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́. Ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀. Nígbà ti ẹlẹ́ẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Gbàdúrà pé bí o ti ń pinnu láti darapọ̀ mọ́ wa nínú èyíkéyìí ìsìn yìí, Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára yóò bá ní ọ̀nà ìyanu. Yóò fi ọwọ́ agbára rẹ̀ yóò fi kan ìgbé ayé rẹ. Yóò ṣe àtúntò Ní orúkọ ńlá Jésù Kristi, Olúwa wa. Àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah.